èèyàn tí ìjọba fẹ́ kọjọ fẹ́ ṣe fún bẹ́ẹ̀ agbọ́yé wípé ìjọba ti sọ òkè gba owó ìjọba ṣe fún bẹ́ẹ̀ a máa fi ní hundred thousand ìjọba fún bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ṣe. báyọ̀ pé ẹni tí fẹ́ ṣe iṣẹ́ yẹn ló wá ti sọ wá pé à kó two hundred o. Mama, I need to see how to ẹ̀kínà rẹ̀jọ ti tó fẹ́ yà ní tó bá yàrẹ gbogbo gbogbo mọ̀ san iye lóṣooṣù ló àwọn jẹ́ ń sọ́wọ́ àyàwó ìyẹn ọ̀lọ́ àyàwó wọn táwọn èèyàn máa ń ṣe fún níjọ ọ̀rọ̀ owó ní nítorí ẹ̀rẹ́ ìrẹ́gbọ́nù tí ó pé gẹ́ẹ̀lá èèyàn fẹ́ràn fẹ́ ìkejì kó yẹ báyìí wá àkọ́kọ́ irú òwò làjọ ṣe ṣé mo yẹ lówó ni tọ́ọ̀bù máa pọ̀ yẹ báyìí wá fún kí ló fẹ́ fowó ṣe èlò lọ rí ń bẹ́ ẹ̀wọ̀n àwọn tí wọ́n ní business manager ti pẹ̀lú báńkì ara ẹ̀dá tó ṣẹlẹ̀ lẹ́nu wọ́n kò wọ́n síbẹ̀ interest ó mọ̀ sí kíni tó mọ̀ kí báńkì mi ṣe kò sí kíni kò mọ́ òkè ẹni tó mọ̀ gbowó tóṣù kan bá ní kòkè ibi tí ti rówó fún ohun orí mọ́ sẹ́sọ̀ yẹn pọ̀ hmm? ìyẹn kò lọ kò lọ́nà ẹ̀kí ni pàtì tiẹ̀ tó yá ló tí èsè ní kí ni wọ́n mọ̀ gbà ń bẹ̀ kò lọ ọgbọ́dọ̀ ṣàlàyé ìtọ́fẹ́jọ pátánà lẹ́yìn ẹ̀ èyí ló kéré pátánà fún ẹ̀yẹ kí ni ó forí sọ àbúkà túlẹ̀ bẹ́ẹ̀ sí ọmọ àwọn. Àkókò yàtọ̀ sí dèlébà ọ̀rá mọ́tò fún àìmọ̀ dèlébà pátákì àwọn olóṣèlú. Ó yàtọ̀ sí. Ó yàtọ̀ sí. Ẹgbọ́, ó yàtọ̀ sí àwọn, ó yàtọ̀. So ní mọ́tò yẹn, ọ́ndà kí náà máa bọ́ sí. Ọ́ndà ìjà rọ̀ lọ, ó rẹ́ǹtì mọ́tò lọ́dọ̀ yìí.

so orienting rẹ́ǹtì nǹkan lọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ẹni tí gbogbo aláàlẹ́ bá ọrin bílé àti ìmọ̀nà kọ́sà àwọn àyíká àti ilé báwọn tí wà ṣùgbọ́n abúyá kọ̀rọ̀ àláàtì nípa fún tó dí ni kápẹ́lẹ́ mọ́ ẹni láti ìmọ̀nà kọ́sà yóò ní ibi tí yóò ní ibi tí ó ṣe tó ipa túlẹ̀ tajà tẹran tó èyí náà fi ṣẹ̀rí ní ti Abdullahi bin Abbas tó jẹ́ ara àníkùmọ̀ nígbà táwọn àkàwárí ti jáde tí Ali ní Abdullahi bin Abbas lọ́ba ibi náà pé ní ìrújú lágbára nù Abdullahi bin Abbas táwọn ti hábúrò ọmọ àfàgbànú ọmọ yìí ìgbà tó ń gan rí wọn kọ́kọ́ fẹ́ òfin à ah, ìjọ tí wọn kọ́kọ́ fẹ́ sí kínní ó kẹ́ kó rújú bá pé ah, à bí ó di ní ewé ilé ṣe ń kírun náà ó kàn wá wo àdísá lẹ́bi sọ kẹ́ẹ̀ kan mọ̀ wà tí irun wọn ṣe kí ni tí ojú tí irun ní tó di bẹ́ẹ̀ náà ẹ̀wù gbogbo dáná fi ọ̀rọ̀ yẹn wọn. a lè ṣe mọ̀nà kọ́ṣàfihàn mẹ́ta ni ó ṣe nígbà wo kẹ́yẹ̀ rẹ̀ pípẹ́ ẹ̀ máa gbọ́ gbogbo àwọn bí ó ṣe rí ẹnìkan wájú rẹ̀ tó ti lọ ẹ tó ti lọ nígbà tí mi ti rí ṣe yìí o àbí ìmọ̀ mọ́ ní kí ẹ tó wá bẹ̀rẹ̀ àlè tí wáyẹ̀ fún bẹ̀rẹ̀ mọ̀nà kọjá nù ìmọ̀ mọ́ sọ̀rọ̀ pẹ̀ tó ní súnà mọ́ ẹ dákun ẹ lárí kí ni ẹ bá ń lé jáde ẹ bá jẹ kí kókó ti ẹ bá mi ìmọ̀ mọ́ ní kí ẹ ní àbí ṣé mọ́ mọ́ ní kí mẹ́kọ́ ni ẹnì kankan ti mọ̀nà kọjá ẹ ti tẹ̀mí ò dàrú kẹ́rì tẹ́ bá dàrú ṣe kí ni wá lọ síwájú nígbà tí wọ́n yìí máa ń sọ báwọn ẹ̀rẹ̀ káàkiri agbọ́dọ̀ sọ̀rọ̀ ṣíṣe rẹ̀ wà ṣùgbọ́n ó kẹ̀lé fún ẹni mọ̀ nípa akẹ́yà ló lé bẹ́ẹ̀ torí ọmọ ìyá mi ọmọ ń ka gbogbo kí ló lé ìlú tá ń bá yìí nì ọmọ pé kò lé ó sì lè mọ́ ilé púpọ̀ nàìjíríà ní tòótọ́ yìí tó lé náà wà ó kọ́ kéèsì àwọn onírúurú tó bá kó tọ̀ wọn ṣùgbọ́n àwọn oníṣẹ́bí àti níbi olódò lọ̀pọ̀lọpọ̀ òun ìtọ́ ìjẹ́lẹ́sì kí ni ń wá ọ̀dọ́ ní bídí àmì olùpẹ́ láwọn oúnjẹ ìdán lẹ́bí ìṣẹ̀lẹ̀ kú lórí ẹ̀ kọ́ tó kó ti gúrù tẹ́míyà yóò ṣe kíni yóò ti kó tiẹ̀ ló bá ti rùmọ́ ẹ lọ́wọ́ lójú ní tí wò tí mọ̀ ń tẹ́lá yóò ṣe kíni yóò kó tiẹ̀ fún ẹ̀ tẹ́lẹ̀ òun ìdílù lè kéwé lọ́mọ gúrù tẹ́míyà bí kátó àtọ́pọ̀ mọ́ mọ̀ kéwé ẹ̀ ìtòmí ló pé nẹ́yìn mọ́ mọ́ fúri àtòlé ẹ̀ bọ̀dé ibi dẹ́ pé gbogbo tó kóòtù lọ ní òkóòtù jù bẹ́ẹ̀ lọ fún ẹ ìgbọ́lọ́ ní ọ̀gá alẹ́ ìgbọ́dọ̀ mọ̀ jùlọ sí àwọn ọ̀rọ̀ yẹn báyìí nígbà tá a bá pé yóò sáǹfà ní tá a dẹ̀wẹ́ ní tí ó ṣe ẹ̀sọ́ níta lè ṣe ọ̀la náà. Kakele weekend ṣé bóyá ọdún ni ní ìsọdún àìrò ni tèmi kì í ẹ́ǹdì náà ni àbí fi ìbá ẹbí ẹkú iṣẹ́ ìní ẹkú sí mi ìní àdé lọ bí iṣẹ́ tuntun ẹ disruption ẹ àti wọlé náà ni alẹ́ ẹ̀kẹ́ ẹ̀kú ẹ̀kẹ́ tí ò bá lọ bí tó sáàgbọ́n nílé lé tó ń rí àmì ìlúkù àbú ẹ̀sọ́ra ẹgbẹ́ kí wípọ́ lúdé ìjẹ́ òlò ọjọ́ lúdé kẹ àìkọ́ orúkù ní mọ ẹjọ́ di ọjọ́ lé gbà ní àyè tabanaki ìṣẹ̀lú ṣe ìṣẹ̀lú tí wà láti ọjọ́ lé kí orúkù bá fún mi yọ láti mọ́lẹ́ àti kìlì ní ẹgbẹ́ lé ní mọ̀ ìdùnnú kí lè tó ìṣẹ̀lú tí bẹ̀rẹ̀ lẹ́nu náà ìwé wà láàmú àwọn ìkéde pé ẹ̀kọ́ tó fi wà ní nam nam. lórí sunday àkọ́kọ́ yàrá ó ló sọ̀rọ̀ wájà sí wíkẹ̀ àti ọmọ yẹn pọ̀ ní ọdún lọ́kì. ẹ kú sí mi. wájà kú sí mi kéde ọ̀tọ̀ ọkì ọ̀rọ̀ nígbà mẹ́rin but abisa di yẹ. ok ọjọ́ nìyí o ti rí àpá kí yẹn kú júmọ́. lórí àpá kí yẹn kú júmọ́ táwọn pé ṣe arú ẹ̀sìn wa ní ẹbí kí wa bẹ́ẹ̀ kí wọ́n ti yẹn fẹ́ nílẹ̀ kò yẹ yàtọ̀ sọ́tẹ̀ ẹ̀kú sannde òní àtùmọ̀kójọ sannde bàbàrà ní ṣe gíní ní ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ mo ti ẹkú ẹkú parí káíkẹ́sì nípa jọ sí mi àtẹni kọ́ mi àtẹni tó kọ́ mi ló ṣe ní ọ̀dọ́ bí iṣẹ́ àbí àwọn àyíká ẹ̀rí mọ́ lọ sọ pápọ̀ yìí tí ẹ ti fi mi ẹ̀hẹ́ wọ́n máa ní ẹkú Sunday bí ìgbà kan ní ẹkú pé ẹkú Jímọ̀ ni wọn kọ́tà láti parí ẹ̀yàn tẹ ẹkú Jímọ̀ olókùn díẹ̀ pé a lókè ṣèárú ṣèárú ẹ̀sìn òṣùpọ̀ tí ìsinmi tó pa gbogbo akọ̀ ẹkú ìsinmi ò ní o sáà ní ìsinmi kẹfìlà ìsinmi ní tó bá wù náà lè kó ṣe kò sí kankan ní tó bá wù náà lè kó ṣe tó ga bá tẹ àtọ́jọ tó bá rò kú lédè kẹ èyí tó tẹ̀wọ̀n náà ni pé kàkà sóra ní súná ní sọ̀lá tó tí o bá kà sóra tó fi sóra rẹ̀ tó mọ̀ ọ́ ìpínlẹ̀ sáàtò ní sọ̀lá tó ìrún tẹ̀lé kò kò bá ìṣẹ̀lẹ̀ jẹ́ ọ̀la náà. àwọn ẹ̀lẹ́ bá ń gbọ́rọ̀ wọn ẹ̀bá kẹwàá lọ́wọ́ àti wọ́n fún ọ ní. Tí ìbá gbọ́ pé ah, àwọn ẹ̀yẹ̀ ìwúdí náà ń ràn wọ́n ká lọ́wọ́ tó lóun nìkan fúnra rẹ̀ tó lè bá ikọ́ tí wọn fún òmìnira kan ojú ìbá tó nílé lára ìwọ̀n kọ́ mọ́tò yìí nígbà tó bá tó fún àjọ tó lé mi tí ò bá tó ní òun lára tí ń dá nǹkan rẹ̀ jù bá ìwọ̀n tẹ́ẹ̀tì yìí ò tẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ ó léwọ̀ gẹ́ǹtà òun ní òde kíni ni ò torí pé kìí tẹ̀tọ̀ àfàtẹ̀ ah, nígbà tó títà ẹ̀ bá tẹ̀ wá tó tọ́ ó lé wa nù síyáàsà olórí pọ́lísì èmi àtẹ́gùn òní lé kíni àmìmọ̀ torí jẹ́tọ́ sáyẹ kọ́mpínì òtẹ́lẹ̀ náà àbí fátìrù àmọ́ jẹ́tọ́ lé kíni tó sáyẹ ọjọ́ tí ó bá tún ní kọ́mọ́sí jẹ́ káàkà ní ní púrọ́tì wọn sàmọ́ náà ìwọ́n kẹ́ ṣe nǹkan tó ń dùbìdù àwọn ẹ̀ṣẹ̀ tó ń tó mọ́ndà lóru àbí nígbà tí ẹ̀yìn kó Coca-Cola nínú sọ́ọ̀bù bá mú kí ni ẹgbọ́dọ̀ máa mú mọ́ kí lẹ́gbọ̀n tí ó sọ̀rọ̀ ẹ̀ ń dà lórí mi bọ̀tọ́ lórí bá ti ẹ̀kẹ́ ní rí kòkàkọ̀ látàwọn ẹni bọ̀tọ́ ẹ̀ tẹ́tí wà á ta ńkọ́ àyọ̀mọ̀ sí kíni tó mọ̀ lórí rẹ̀ ẹ̀kẹ́ ìgbọ́dọ̀ àmọ́ rí kòkàkọ̀ làmú ọtí wo pọ́lísì kẹfẹ́ ẹja ti bí síbò mi kéde kan àfúrọ́ nítorí pé yóò àjọ nira wa lára ni ẹlòmíì gbogbo ìwọ nínú ọgbẹ́ ìdíkejì pé ọjà tẹ̀mí tẹ̀mí sí kíni ó ti kó wá mílíọ̀nù ìwọ ní kọ́mọ́ kọ́mọ́

tí ó ti gbọdọ̀ sọ dàgbẹ́ ni pé tó máa fọn kátólíkì ṣe nínú mùsùlùmí yáàtì rẹ̀ kì í ṣe wọ̀ rẹ̀ kì í fojú ṣe láàrín. ẹ ẹ ẹ amẹ́ríkà na Iran àti Amẹ́ríkà wọ́n yẹ pé ní ẹ̀rẹ́ ìlú yàtọ̀ náà ní wọ́n pé Iran máa ń da akọ́gbọ́lẹ̀ náà ní ayé kíníkà yìí kíníkà gòdì kékeré láti jẹ́ ayé ti sọmọ ètò lẹ́kọ́ lòótọ́ lọ fẹ́ àtò ìsìlámù Israẹli ní eh, Palẹ́sì kò sí jìnnà sí ọ Iran ìdẹ̀lẹ́ ẹ̀rọ yàtọ̀ kò sí yàtọ̀ àtẹ́bí ìsìláàmù ìbùnú dínà ẹ̀dínlọ́ rí ti pẹ́ pé láti ayé ìjọ sí ìjọ òjò ń wá nira ni ò ti ẹ̀rọ ìsìláàmù lọ́wọ́ ni. ìkànnì wà nínú wọn láàyè lóṣèlú náà lè kọ́ mi wọn ló fáwọn tàtàrù láyé fẹ́ẹ́ fẹ́ lẹ́tíríkì. ń fi adáwọn nira ni ìran ni ń fọ́ta láyé láti máa ro àwa mùsùlùmí. amẹ́ríkà abẹ́ gbogbo tiwọn dẹ́ni ẹ fẹ́ràn gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ọ̀sàdúrà kọ́lọ̀n kí o ṣe dáadáa fún islam kó jẹ́ kí dáadáa gbogbo tó bá jẹ́ fún bá gbogbo kó jẹ́ dáadáa fún islam wọ́n pé ìlànà ìwé àti kíní kan àkẹ́lẹ́ kóra àtàwọn ìfọwádìí nìkan máa ṣe kònúùtù àwọn tí orí wọn dorí kodò àti ẹ̀mọ́ wọ́n ti máa ń wọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n <laughs> ṣẹ̀bùlẹ̀ wọ́n ti ṣe kònúùtù lábújá pé kí ni pékin àwọn tí àní ẹ máa. so iran àti amẹ́ríkà gíní big deal mẹ́ ọlọ́nà kàzálìkà ni wà lè bá dọ̀ bọ́ọ̀lì mi bá a dọ̀ a máa ń dira àwọn alábòsí ti ra àwọn gbàgbé alábòsí náà méjì. amẹ́ríkà amẹ́ríkà ìgbàlódé amẹ́ríkà ti ti ń pè fún wa ti tẹ̀lé àlè lọ àìmọye àìmọye wàá dùn sínú ẹ̀sẹ̀ lamẹ́ríkà wà lórí sínú ẹ̀sẹ̀ lẹ́la nìyí àwọn ọmọ ìyá kan wà lamẹ́ríkà náà ti nù dáadáa àbá àkọ́kọ́ tó rẹ̀ lọ́pẹ́ alùsùn náà fìlè yìrá ẹlọ́wọ́ ẹ̀dọ́ bá ní sàmìlà gbọ́mọ ó wà lórí ẹ̀kọ́ lọ́wọ́ níjẹ́ ni ẹ sọ nípa àyà tí àwọn àwọn alùsùn náà jẹ́ ẹ̀kọ́ nípa ní àwáàd àwọn lárúbá náà pọ̀ mẹ́ẹ̀dọ́ jẹ́ gbẹ́nìkẹ́ ìyá dábí jẹ́ ọ̀sẹ̀ ìdí kékeré fẹ́ẹ̀nìkẹ́ ìlú ìsìlá sásùnwó ibi tó ti gbọ́n sọ lọ́dún iṣẹ́ pẹ̀lẹ́ wọn. tó àmì ìrẹ́ sàkóra wọn kò ní bí gidi nìkan ní tó bá bá dìde afárá mùsùlùmí kọ́nà ní kéwì. tó aláwòsí aláwòsí rẹ̀ pàdé ara wọn ọlọ́nà àmọ́ tẹ́wọ́n síra wọn gbà mí. ọ̀tẹ̀ mọ́jẹ káwọn kẹfẹ́ kẹ́ káfí òṣùwọ̀n tí ó ṣe wọn nǹkan kẹfẹ́ kẹ́yìn èkó náà kẹ́kẹ́ jẹ́ mùsùlùmí kẹ́kẹ́ jẹ́ kẹ́ni mùsùlùmí wo Khomeini wọn kí ló sọ ó ní Kùránì Fátímà wà lọ́dọ̀ wọn àbí jẹ́ bí ọ̀fọ́ òwe ní kọ́nẹ́sọ̀ yẹn kí ó sì dédé kòránù wà lé mẹ́ta ẹ̀rí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kẹ́yìn wọ́n ti tí a máa sọ àbà pé ẹ gé kòránù kù ní wọ́n ti rọ́ sí gbá ṣàwọ́ àlùmọ́ìmù pé kọ́lọ́ dájú dáadáa fáwa mùsùlùmí ká má ti tara kẹ́yìn máa ń tó ń lọ gẹ́gẹ́ ọba àgbẹ̀ nìkan ìlú wọ́n da lẹ́bánàrú àwọn ìsìnkúlá bàárẹ́ìnì wọ́n fẹ́ mú bàárẹ́ìnì ẹ̀fẹ́ kàwá yìí o ládùn lọ́rùn fi sábà bí lọ́bi bọ́m̀bẹ́ so gbogbo lọ́lẹ́wọ́ sẹ́yìn náà máa dúró sí ibi tí iṣẹ́ kan kúrò sẹ́yìn tó gbogbo àgbáyé náà ló ń kọ́ ìmọ̀ ń bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀sìn wọ́n ti dàrú sí ní dààmú ẹ̀jì kò sí yẹn mọ́ náà wọ́n nẹ́fà ni wọ́n ṣe àná ni àwọn ṣe àwòṣe yá ọjọ́ sẹ́yìn díyà mẹ́bẹ̀ẹ́ lọ tí fi ń ṣẹlẹ̀ ní tìlú wa iná ńlọ ọlọ́run ṣàánú wa ni àwọn ẹni sáré àbá lórí ẹnu dáadáa tó lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ ni tálùmọ̀ bí tí ẹ̀yẹ ti dé tẹ́lẹ̀ kéde kékeré kọ́lá tó péyà táwọn ọmọ ń lò lẹ́ẹ̀fẹ́ mọ́ íńtánẹ́ẹ̀tì ò fẹ́ẹ̀ ju tàwọn tó ń dàgbé lókè ọ̀yà yìí lọ ni ti táwọn akiri ńlá pé bẹnu tọ́sí mọ́ ní ìjọba táwọn náà ẹ̀ náà yẹ lògbòrò dáadé dáadé gbogbo pati bẹ kada arúgbó yẹ bẹ ẹmọ ní lọ́ọ̀yà wọn ẹ ẹlòmíì lè wà ní àwùjọ gẹdẹ ó jara wọn ni nígbà tó ṣẹlẹ̀ pati lè tu kéèyàn wọn ẹtọ́jú ọ̀gá ní gbogbo nàìjíríà kó sì máa fọ́ sí láyà báyìí ẹ̀ kó ti jẹ nǹkan kẹ́tẹ́lẹ̀ kún ni yìí tí wà ní bí lásán ẹgbẹ́ wọn rí kọjá sí ti ikọ̀ mọ́bẹ wọlé tọmọ kó bá mi bàtà ti gbẹ́ lórí. so aburú jẹ́ kí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí kàmá ìyẹn bú ọ̀sán láti lọ́la ẹ èyí náà wọ́n ti lọ́nà ìlú islam ẹ̀ ń sọpọ́tù àtúpọ̀tù ah, ẹnìkankan èyí tí ó dáa fún islam kọ́ lọ́nà ìdẹ́kẹ́ni kọ́mọ́ni àwọn mùsùlùmí náà wọ́n tọ́lá gbòdì àtọ́lá gbòdì bá bá ara jà ẹ̀ kọ́mọ́ni kọ́lá náà. Eh? Àwọn ẹlẹ́dẹ̀ ṣe náà lè ṣàǹfààní láìsí. A lè ṣàǹfààní bí àwọn ẹlẹ́dẹ̀. Àìtàjá. Kìláàfù tẹ́lẹ̀ tààtà ní gbogbo àwọn olóòlì lọ. Kìláàfù tẹ́lẹ̀ ní àtàjá wà dọ̀rẹ́. Àìlò. Anábì pé gbogbo ìhàb àwọn awọ tó bá ti dìbò àgbẹ̀ òdìdí tó àtọ̀ ẹ̀rù ṣùgbọ́n gbogbo tábẹ́ ti sọ àwọn nǹkan tó dé wa ẹ̀rẹ̀ ibi tọ́jà lè ẹlẹ́dẹ́ torí pé ẹ̀gbẹ́ làwọn ẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan míì kúrọ̀bù yẹ pé ní àìjẹ wọn a lè ṣe àǹfààní lẹ́yìn bàtà bá tún àwọn ẹ̀rẹ̀ ṣe wọ́n lọ́wọ́ náà. Ah, ọ̀rọ̀ pọ̀ lórí ẹni àlewà àlékún àbí àlewà àlékún àdáwọn lórí ẹ̀mí sọ̀yẹ́ àti náà bàtọ̀ lókè àlédáhùn torí ká ní kùránì kọ́ ìdá òjì tó bẹ̀tẹ̀ ìyàtí tó bá fi kékeré kí yín àbí fẹ́ kékeré sàlámù àlékún lọ́dọ̀ àbí ẹni fàáyú bí áfàánù mẹ́rin ha bí áfàánù mẹ́rin ha ẹ̀fì tó dájú bẹ́ẹ̀ lọ́tọ́ àròdùn ha àbíkẹ́ dá padà lọ́wọ́ tó ṣíkàlà àlùbá ni mo rún ọ̀tọ̀ lọ́rùn lọ àbáwọ̀sẹ̀ mi náà ló tọ́jú bẹ́ẹ̀ ẹni máa kí ó sì kan wọn àtọ́kọ́ lọ́dọ̀ ẹ̀mí kan tó gbogbo ló bá ti kí kíkan ẹ̀fì bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ irú rẹ̀ kí ètò dájú bẹ́ẹ̀ rẹ̀ fi kí wọn àdúgbò ti kí yín gan wọ́n ní àyíká rẹ̀ pé wà lẹ́kùn kan ní ẹ̀ pé bí àwọn ẹ̀yẹ̀ òjì ìtọ́ máa ń sọ nígbà pé sáàmù àlékún tó rí pé ìbùnẹ́bù káwọn ní wà lẹ́kùn yẹ kí sáàmù yẹn ní ikú ikú kó mọ báyìí ní wà lẹ́kùn kó mọ gẹ́gẹ́ ní kó mọ bẹ́yìn ní. wọ́n ní ìfọ́nà bá gbọ́ pé ó kẹ́ àdáda ń lálé dáhùn ọ̀tọ́ ah, bá ń tọrọ àláfíà fún wọ́n ní bóyá láàfin ara ni bóyá yẹn ti sì náà dúró lórí ayé rẹ̀ rẹ̀ ìgbọ́n ọ̀pọ̀lọpọ̀ táwọn ọ̀dọ́ rẹ̀ pé àwọn àwọn àlékún àlékún tí wọ́n táwọn ìdùn kọ́ àlejò àrẹ̀ wọn lánàá mọ́ wọn fẹ́ sọ̀rọ̀ fẹ́ fi síbẹ̀ ọ̀la àlọ́ ṣùgbọ́n ìtẹnukò tí ò sí ìyẹn ń bẹ̀ ni pé àgbọ̀rọ̀ kọ́kọ́ kí wọn látẹ̀lẹ́ olè yẹ̀wò dábí ìtumọ̀lá بسلام وإذا لقيتموهم في الطريق فاضطروهم إلى أبياتهم ẹ má kọ́kọ́ kí wọn ní kíkiri sálámù ẹ bá pàdé wọn náà ní ẹfún náà mọ wọn sáma tí wọn nínú gbọ́dọ̀ yìí wọn ti àáṣe nǹkan tó ń lọ wọn pé ń àyà pápájọ ní bíta ti lágalẹ̀ alágalẹ̀ ní ìlú ìta òṣùwà náà ti wọra ẹlòmíín náà ẹbí wọn ìdájí mùsùlùmí ìdájí. إشميلي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك